ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ lórí ìkànnì bàbá gbàgede mọ̀ tv BGI TV lórí youtube tí a sì ń jẹ́ gbàgede mọ̀ pìtàláwìyí adébáyọ̀ lórí facebook lórí instagram kọ́ gbàgede mọ̀ underscore twenty two òun là ń jẹ́ bẹ́ẹ̀ bá dórí tiktok ẹ rí wá bẹ́ẹ̀ náà àwa là ń jẹ́ bàbá gbàgede mọ̀ lórí tiktok àwọn àsìkò àwọn àyè tá a wà yìí àwọn àyè tá a ń pè yìí bí kíbi tẹ́yìn bá ti ń wò wá ń bẹ̀ facebook ni youtube ni instagram ni àbí tiktok ibikíbi tẹ́ bá ti wò wá ń bẹ̀ ẹ ṣáà máa fọ́lò wa lórí youtube ẹ subscribe fún channel wa lórí facebook ẹ bá wa buwọ́lu channel wa kẹ́ fọ́lò wa lórí instagram ẹ bá wa buwọ́lu channel wa kẹ́ fọ́lò wa lórí tiktok ẹ fọ́lò wa ń bẹ̀ náà ẹ ká lè jọ kọ́ ọmọ olùbọ́ ni ẹ kúkú ti mọ̀ pé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni wọn ò gbà kọ́bọ̀ lọ́wọ́ yín láì gbópò lọlé olóró ẹ má jẹ́ ká sọ iléyá ká má sọ ìdílé pẹ́ láàárọ̀ yìí ohun tí a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí àwa ọmọ yorùbá nìkan la lọ̀rọ̀ tòní ọmọ yorùbá nìkan la lọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kò tí ì kan nàìjíríà torí pé yorùbá bọ̀ wọ́n ní bí ọmọ ọ̀yá méjì bí wọ́n bá wọlé tí wọ́n rojú kókó jáde lẹ́yìn tán tilẹ̀kùn mọ́rí fún àwọn àsìkò díẹ̀ tí wọ́n bá rojú kókó jáde wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni bó bá sì jẹ́ pé ọmọ ìyá méjì wọlé wọ́n tilẹ̀kùn mọ́rí wọ́n bára wọn sọ̀rọ̀ àmọ́ ṣe ni wọ́n rẹ́rìn kàkàkà jáde ẹ sọ fún wọn pé wọ́n ti tanra wọn nulẹ̀ wọ́n bára wọn sòdodo ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ aládé ọmọ Oòduà ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí hmm. tí n bá sọ pé inú mi dùn irọ́ ni mo pa tí n bá sì sọ pé ohun tó ń ṣẹlẹ̀ ń dùn mọ́ mi nílẹ̀ yorùbá irọ́ tó tóbi ni mò ń pa ǹjẹ́ mọ̀dí ìdí ni wípé àfi bíi pépè ìjàlẹ̀ yorùbá ni pàápàá jùlọ àwa ọmọ yorùbá kí ló ń ṣe wá ná kí ló dé kí ló dé tó jẹ́ pé one a kórìíra ara wa gan a kì í nífẹ̀ẹ́ sí ẹni tó bá ń lọ síwájú nílẹ̀ yorùbá a nífẹ̀ẹ́ sí i bàbá rẹ nìkan tó jẹ́ pé bóyá wà ń wò bí ẹni tó junior sí wa tó jẹ́ bí ọmọdé sí wa tó bá ti wá ń gbé nǹkan rẹ ṣe báyìí tó ti ń lọ síwájú inú máa ń bí àwọn àgbààgbà Yorùbá irú ẹ̀ lolóyìnbó ń pè ní inferiority complex irú ẹ̀ lolóyìnbó ń pè ní inferiority complex wọ́n á máa bí ìfọ̀ ẹ̀ wọ́n á máa ṣe lára tọ̀rọ̀tọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu lẹ́mọ̀ pé eléyìí ń ṣe lára ọkùnrin ni olóṣẹlẹ̀ tí mo fi ní kí n wá kí n wá béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá pé kí ló dé kí ló ń ṣe wá kí ló ń gbé wa kí ló ń gbé wa nínú kí ló ń jó wa lọ́wọ́ tá a fi jólẹ̀ ṣó ṣe é gbọ́ ṣó dáa ká gbọ́ pé bí Ìgbòho ṣe jẹ ìyà fún ilẹ̀ Yorùbá n tó dùn mọ́ mi jù láyé ọmọkùnrin yẹn ni pé ó tún fẹnu ara ẹ̀ sọ pé ìyà tóun jẹ o ó ní kò ń sọmọ yorùbá ló ní kóun jìyà fóun o kò ń sọmọ yorùbá ló fìyà jẹun o ó ní kì í sọmọ yorùbá ló ti òun mọ́lé o ó ní kì í sì ṣe yorùbá ló rán òun jẹ ó lóun lòun rọra òun àti ìfẹ́ tóun ní sílẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ bá wo fídíò mi ní ọjọ́ jímọ̀ fídíò tí mo gbé wá ní ọjọ́ jímọ̀ ẹ pa interview Sunday Igboho nínú ẹ̀ bóyá jímọ̀ àbíjọ sátidé ẹ pé a play interview níbi tí wọ́n ti ń bi Sunday Igboho lórí kí lójú ẹ̀ rí ní Benin Republic níbi tí wọ́n ti ń bi léèrè báwo ló ṣe escape gan kúrò nínú wàhálà àwọn DSS nìbàdàn níjọ́ kìíní àná àti pé ìgbà tó dé Benin kí lójú ẹ̀ rí ṣé ẹ̀dá kan lè fetí ara ẹ̀ gbọ́ gbogbo tójú gbòó rí jọ nínú bẹ̀yẹn ṣáá kó tún sì máa ṣe lára àbí kó sì máa sọ̀rọ̀ àlùfàṣà sígbò o ọmọkùnrin gbogbo wa la mọ̀tú tó pa ó sì ṣe ọkàn akin ó tún rísìkì ẹ̀mí ẹ̀ ó tún wá sí nàìjíríà tó bá jẹ́ lòmíì ni òkú tó wá ṣe òkú ìyá ẹ̀ tó wá ṣe ló máa rọra ṣe ládẹ̀ panumọ́ la máa bá tiẹ̀ lọ á kó nàìjíríà dẹ̀ máa bá tiẹ̀ lọ a ṣe bí ipò òun ò gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ nítorí wípé igo kan kì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì o rò pé nǹkan tí yorùbá sọ rèé pé ìgò kan kì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì wọ́n sì sọ pé tó jì sí kòtò ó kó ara yòókù lọ́gbọ́n kòtò tí Ìgbòho jì kò kọ́ ọlọ́gbọ́n kankan kò wá kó kọ́ lọ́gbọ́n ó tún ṣì ń wùwà bóun nífẹ̀ẹ́ lẹ yorùbá sẹ́ despite gbogbo nǹkan tí yorùbá ṣe tí most of àwọn yorùbá ṣe sí torí kí n má sọ pé gbogbo yorùbá àtèmi àtàwọn tó àkùtàjọ lólùfẹ́ Sunday Igboho àṣàbúrú kọ̀ọ̀kan sí ṣùgbọ́n ládùúrú aburú táwọn tí wọ́n nífẹ̀ẹ́ ṣe sí kò tún ń gbé nífẹ̀ẹ́ yorùbá o bó bá jẹ́ lòmíì ni òkú tó wá ṣe láṣe wẹ́rẹ́wẹ́ á dẹ̀ máa lọ but kò ṣe bẹ́ẹ̀ ó tún ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ báwo ni ilẹ̀ Yorùbá ṣe máa bọ́ nínú oko ẹrú báwo ni Fúlàní ṣe máa fi Yorùbá lọ́rùn lẹ̀ tán máa járí mú mi ní n tó ṣe lákọ̀ọ́kọ́ ní the same Nàìjíríà tó sọ di ará òkè ọ̀hún tó sọ di ará òkè ọ̀yà tí ò lè dúró Nàìjíríà dáadáa mọ́ kódà wíwọlé tó wọlé nílùú tá a ti bí ọ̀pọ̀lọpọ̀ ló èdè sí pé ah, Obama ti wọlé Obama ti dúró kó dúró ìlú bàbá tá a ti bí tóun náà tún kọ́lé sí ó wá di àjòjì ó di àlejò ńbẹ̀ ṣé Germany tó wà yẹn ṣe lu bàbá ẹ̀ ni ṣé Germany tó wà lẹ̀ tó wà yẹn ṣó kọ́lé síbẹ̀ ṣé bó ṣe lè nọra tó lè fẹ́ furọ̀ tó bá dé Nàìjíríà ṣé bẹ́ẹ̀ ló ṣe lè nọra fẹ́ furọ̀ tó bá gbà tó wà Germany bẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀ náà àwa tá a pè ti mọye èpè tá a pè a sì mọye ìkìlọ̀ tá a kìlọ̀ fún un pásítọ̀ sọ ìmọ̀ọ̀mù sọ àwa májò bàjẹ́ náà tó sọ tó ní kálukú wa sọ fún pé kó kúrò nàìjíríà ẹjọ́ ṣé kìí ṣọmọ nàìjíríà ni kí dẹ̀ ló fà á nítorí ìfẹ́ yorùbá ló sọ dirú èèyàn bẹ́ẹ̀ ká wá rí àwọn òpònú ọ̀fọ́ fún gbé mu àwọn aláìnílàkàyè aláìlérò kan tí wọn kú ònú yàrá ìyàwó wọn o wọn kú òlàbẹ́ ìyàwó wọn o ọmọ wọn rí wọn lójoojúmọ́ gbogbo àwọn ẹbí wọn rí wọn lójoojúmọ́ ilé tí wọ́n kọ́ tàbí tán rẹ́ẹ̀tì ni wọ́n wà tí wọ́n ti ń jayé o ká wá ríru Yorùbá bẹ́ẹ̀ kó wá lóhùn lágbára agbára ń gun òun ògùn ń gun òun Ìgbòho ló kàn tó ń fẹ́ sà sí ṣó ṣe gbọ́ sétí ṣerú ẹni yẹn ní làákàyè bí irú ẹni bẹ́ẹ̀ béèyàn bá ríbọn tó bá yin irú ẹni bẹ́ẹ̀ pa kò léèwọ̀ bíbà sí pé ká má ká má eh, we should not take laws into our own hands a gbọ́dọ̀ dájọ́ lọ́wọ́ ara wa torí pé ọ̀talẹ̀ Yorùbá pátápátápátá nírú ẹni bẹ́ẹ̀ ṣódà kárọ̀mọ Yorùbá àtàtà kan tí kì í ṣọmọ àlè ilẹ̀ Yorùbá tó gbé wá wò ń bí tí kìí ṣe pé fúlàní ló fún yẹ ẹ̀ lóyún kírú ọmọ yorùbá bẹ́ẹ̀ wá rorí títí kó lóògùn gun òun ìgbòho lókàn tóun fẹ́ bá jà kódà kó máa challenge ẹ̀ pàápàá ṣó tọ́ sóyè ọmọ yorùbá kankan mo sọ níbí báyìí last week bóyá ṣe rí lára àwọn ọmọ yorùbá tó ń bá gbòho ṣọ̀tá kí lẹ fẹ́ kọ́ ọmọkùnrin yìí ṣe ẹni kó sáré ó sáré ẹni kó gbé tọwọ́ ẹ̀ lé ògbé lẹ̀ ẹ tún ní kó tún fò kó tún níṣòwò kò ságbà kọ́bọ̀ lọ́wọ́ yín kò dì yín mú kò ní kẹ́ ẹ má ṣe ayé yín kò ta sí yín kò bá yín sọ̀rọ̀ kò kò bú yín kò rọ̀ yín kò ṣe kankan fílẹ̀ lọ́rùn náà kí lẹ fẹ́ wíwọlé tó wọlé yẹn sìn inú ti ń bí àwọn kan gan torí pé wọ́n ti rí bí ẹni pé aló ti dì lára kí ni ká ti gbọ́ ìjọ wo níná ọmọ wo ibi táwa lágbára dé yìí kó wá dé òun láyé máa mọ̀ ẹ fẹ́ o ẹ kọ̀ o ẹni ayé bá fẹ́ kì í lárùn kọ lára o ẹ wò gbòó ẹ̀yin náà ẹwù ẹnu lẹwù ẹnu ọkọ níjọ́ ẹ ti wà nàìjíríà èèyàn mélòó ló gbóhùn yín ẹni mélòó ló dá yín mọ̀ ibi mélòó lẹ pọpúlàdì tó bá dárúkọ yín bí kíbi ẹni mélòó ló mọ̀ yín ẹ fẹ́ tàpù kọrẹǹtì lára Ìgbòho ẹ fẹ́ káyé mọ̀ yín látara ẹ ẹni bá fẹ́ káyé gbọ́ orúkọ òun dáadáa kó lọ búgbò o kíákíá láyé máa mọ̀ torí gbà táwọn ọmọ lẹ́yìn ìgbòho bá bẹ̀rẹ̀ sí ní fún un lésì àwọn èèyàn àdàmọ̀ ntẹ́ni ìfẹ́ ṣe nìyẹn tẹ́mi rí sí àkọ́kọ́ náà ń ṣe lára ọmọkùnrin ẹ gbọ́ lẹ́nu ẹ inú ẹ gbọ́ kan tó máa sọ nígbà tí bá ní kán play fídíò yẹn ẹ gbọ́ nǹkan tí máa yẹn sọ n tó wá fọ́ nìjú ni pé ó tún jẹ́ ká mọ̀ pé lára àwọn àgbẹ̀kọ̀yà lòun ẹ rí pọ́ máa lè Yorùbá Àgbẹ̀kọ̀yà lélẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà lánàá àwọn fi tí wọ́n gbé jálẹ̀ Yorùbá ni Àgbẹ̀kọ̀yà tẹ́lẹ̀ yìí olórí ológun lẹ Yorùbá lélẹ̀ ìfẹ́ bájà ló tún sọ pé ògùn ń gun òun ẹ bá mi bí bàbá yẹn léèrè wípé ṣé látijọ́ tó ti mọ̀ pé òun lóògùn ó sáré tú táwọn Fúlàní pa kí ló dé tí ò jáde kó àtàkì àwọn Fúlàní wáìsì ti gbòó wáì tó fi jẹ́ gbòó ló fẹ́ lóògùn tiẹ̀ fún wáì tó fi jẹ́ gbòó ló ń bá táká ògùn wáì tó fi jẹ́ gbòó ló ní kó jáde síta kó máa wá tákù òun o ò pe mìyẹn tí a là kó ní kó fòkàn níṣó o ò lọ sí lion den den àwọn fúlàní gbogbo ibi tó ti rí wọn mú yẹn kò sí kankan tó jáde tó ṣe ń bẹ̀ ó mọ̀ pé olóògùn tó tó yìí lọ́wọ́ o ò lè display gbogbo ògùn yẹn Gani Adam mo ṣe bó àṣe fídíò fóun tiẹ̀ o toró ti bẹ̀rẹ̀ ìtọ́ṣekù fún eh, yèyè dára ó tún ti bẹ̀rẹ̀ mo ti mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀ fún Lájí Abbas tí ẹ̀ sì ń bọ̀ lágbára ọlọ́run ẹ̀ gbọ́ tiẹ̀ láìpẹ́ máa fún yẹn náà tiẹ̀ torí pé gbogbo ọmọ ogun Yorùbá ó yẹ kó rí ìwájọ pé ni ẹ̀yin tá à ń wò wájú gẹ́gẹ́ bíi pé àwọn tó bá ń wá ẹni jagunjagun fún wa o àwọn ẹni ní ká máa wò wájú ẹ̀yin ẹlẹ́wọ̀n ṣe bíi ìtẹ́pẹ̀ jà Fúlàní wà bẹ́ẹ̀ lè lo agbára yín fún wọn ẹ láwọn àjẹ́ lọ́wọ́ ẹ lè ní kí wọ́n fò lọ báwọn fúlàní lórúkọ jẹ wọ́n tán bẹ́ẹ̀ tí yorùbá ẹgbẹ́ yín lóko yín lè sí ọlẹ́dẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú yín orúkọ lásán lẹ̀ wá àwọn tẹ́ ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀ lu òyìnbó lẹ̀ wá ẹ máa display lórí social media kan lè mọ̀ yìí káwọn yẹn lè máa pè yín kẹjọ sà ẹjẹ tó ní bá fọyàn kan ẹ mú twenty million wá ẹ mú fifty million àwọn tẹ́ ń wá nìyẹn irọ́ dẹ̀ lẹ pa ẹ tí ò ṣe ń di pẹpẹ ò lè jẹ́ ń di pẹpẹ Ìgbòho láyé mọ̀ ní olórí ológun ilẹ̀ yorùbá èèyàn míì bá jẹ oyè ọ̀nọ́rárì irọ́ kan wẹ́n tá a mọ̀ ní generalismo tá a mọ̀ ní kákàǹfò tó yè yẹn fit Sunday Igboho ni ẹni bá wùn nú yín kó kú kó forí sọlẹ̀ kó forí sókè hmm, ẹ lè sorí dẹ̀sẹ̀ pàápàá kẹ́ ẹ bá fẹsẹ̀ rìn mọ̀ wàhálà àti yín nìyẹn we don't recognize you we refuse to recognize you we refuse to identify with you ẹ ẹ wọ́ ọ̀tí ẹ ẹ ṣe tá lè fi identify pẹ̀lú yín ẹ tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ tó fara ẹ̀ lẹ̀ tó fowó lẹ̀ tó fi ilé ẹ̀ lẹ̀ tó fi gbogbo tó ní sílẹ̀ tó jẹ́ kífẹ́ Yorùbá tó jẹ́ kó jọba lórí ẹ̀mí òun ìyẹn gangan làwa mọ̀ ìyẹn làwa fẹ́ tẹ̀lé ìyẹn làwa recognize ẹ forí sọlẹ̀ kẹ́ ẹ kú mo rí fídíò ẹ̀ ní àná àná ni wọ́n tó fi hun ẹnìkan sẹ̀ǹdì ẹ̀ sí mi mo tiẹ̀ ti ń sùn lọ kí n tó rí fídíò yẹn mo fò dìde nígbà tí mo gbọ́ nǹkan tí màá yẹn sọ ìfẹ́ ẹsẹ̀kẹsẹ̀ lóorun dá lójú mi pé a ah, ẹdún sọmọ yorùbá lẹ tó sọ̀rọ̀ yàbí fúlàní tó gbọ́ yorùbá mo wá nígbà tó wá fẹ́ fọ́ ló wá láwọn àwọn àwọn àgbẹ̀kọ̀yà làwọn àgbẹ̀kọ̀yà ni wà àbágbẹ̀ àgbẹ̀jìyà àgbẹ̀kúnyà ló yẹ kí wọ́n máa jẹ́ àgbẹ̀jẹ̀yà àgbẹ̀ accept ìyà ìwọ òkọ̀yà ìwọ accept ẹni ẹ kò ṣeé gbọ́ ẹ ẹni ẹyin tẹ́ bá ti wò kò lè yé yín tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ ṣàjókòó dáadáa kẹ́ ẹ gbọ́ ọkùnrin mo wá fẹ́ máa rí kẹ́ ẹ má bá ń fèpè fún nínú kọ́mẹ́ǹtì torí pé lọ́rọ̀ ẹ̀ gbà kò gbàdúrà n tó bá wọ́t lẹ́nu yín èpè ní àbádùá ẹ má bá ń fún sínú kọ́mẹ́ǹtì ẹ máa play fídíò yẹn sìn kẹ́yìn náà gbọ́ nǹkan tí máa yìí sọ nípa Sunday Igboho mò ń bọ̀. olóyè Sunday Igboho lè ní second fashion tó yẹ pé Ìbíkà Òdé ẹ mo bá bínú ẹ mo fi ń sọ̀rọ̀ yìí ó kù mí ó kù ọlọ́run ilẹ̀ Yorùbá ọ̀dà ṣùgbọ́n a kàn sọ àwọn nǹkan yìí láti jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá ibi tó ń darí wọn sínú. bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo fi Elédùmarè mo fi bẹ̀yín gẹ́gẹ́ bó ṣe bẹ̀yín ní first fashion ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Ìgbòho kó wọlé sí i lára gbogbo ẹnu mo fi sọ. So, kìí ṣe ká máa kó nǹkan kan kọ́ra ni wọ́n pè ní ìpéyàn nìkan tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́ ẹ jẹ́ ká pàdé ìwọ kan pébi kan kájọ kó àwọn boys ara wa kájọ kó pàdé hmm, bẹ̀ láti mọkùnrin torí tó bá lọ olóògùn tòótọ́ tàbí ó jẹ́ nǹkan kan pẹ̀lú bó ṣe máa ń lé lórí social media ó yẹ kó lè disappear ohun bí tá ń jọ sí náà ṣùgbọ́n àwọn Yorùbá Ọlọ́run ó là wá lójú o Ọlọ́run àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé àwọn bàbá tí ò jáde torí tó bí èmi inú o ó dé o tó bẹ̀rẹ̀ sí ní gbéraga ó láwọn bàbá kan ò jáde ìwọ nìkan jáde lásìkò Buhari àwọn bàbá yà bẹ́nu wọn ti ń ṣiṣẹ́ àwọn pariwo lórí social media kí ló ìjáde tó jáde kí ló kí ni pa tó ó tún kó bọ́ ọmọ Yorùbá ni àwọn tó tó pilẹ̀ tó pilẹ̀ Yorùbá nation àwọn tó wà lẹ́lẹ̀ ni bó ṣe pilẹ̀ kọ́ ló ti padà sí èyí tìbá àtà gbé wá bá ọ lélẹ́yìí jáde mìíràn àwọn tó wá dé àwọn ọba kan ò kí wọn o àwọn kan ló kí ètò ṣe kọjá jòní tó bá tó ṣe nísìn ó dára ẹlẹ́bi o ó lè mọ gbọ́ àwọn bàbá ọba ètò wa dùn méjì wa ní kí ló kàn pa pé bí ń pa àwọn èèyàn kan pé bí ń pa àwọn Yorùbá Sunday ó gọ̀ kí ló kàn pé bí ń pa àwọn Yorùbá àánú sì ṣe mí fún ẹ̀yàn ọmọ Yorùbá ó bá wọn Yorùbá nation mo tún tún ọ̀rọ̀ mi repeat tí Ọlọ́run bá ṣe gbá ni Sunday Igboho yóò gba Ọlọ́run wàláì yóò gba Ọlọ́run o ti wá jẹ Yorùbá nation tán wọ́n ti kó fún ọ tí wọ́n fẹ́ jẹ bàbá Tinubu tó ṣe pé ìwọ iná ló ń kígbe pé wọn ò gbọ́dọ̀ dìbò tó ló ń yìnbọn fún bàbá lẹ́yìn o tún wá fẹ́ gbọ̀nà ẹ̀yìn o tún fẹ́ o tún fẹ́ da àwọn àwọn tẹ́ ẹ jọ wà ó tiẹ̀ ti dà wọ́n nìyí bàbá Tinubu mo bẹ̀ yín ẹ wo àwọn ọmọ òótọ́ Yorùbá adúrótìyín o adúrótìyín táwọn kan máa bá àwọn òdìbò àwa dìbò nítorí ọmọ àlẹ Yorùbá ní ó rí pé Yorùbá jáde ó dalẹ̀ Yorùbá ni tí ò bá dìbò fún yín wọ́n gbé yẹmírí jáde wọ́n gbé Yorùbá jáde wọ́n wà ní Yorùbá ẹni dìbò fún Yorùbá nǹkan ṣe mí nù wá dé nìṣó wá sọ̀sọ́ pé sọ pé ẹ wọ́n ní kó máa bú kó máa bú tiẹ̀ tiẹ̀ tó o bú tó lóyìnbọn fún lẹ́yìn tó o ti gbàgbé ni pé wọ́n ló jẹ́ kí kí Yorùbá ó dìbò fún bàbá bàbá Tinubu ẹ má dalẹ̀ Yorùbá o ẹ rántí àwọn tó ṣiṣẹ́ fún yín ẹ má jẹ́ kí gbogbo tún wá wọlé sí ńlá àwọn òbínú rẹ o kò yá rẹ ló wá sí ewo ní kàtàkàtà tó tún wá sọ yìí tó o lè gbẹnu ẹ dákẹ́ ni ẹ àwọn Fúlàní ṣé wọ́n ṣe research kankan lórí àwọn Fúlàní ó ṣe research lórí tó ń ṣẹlẹ̀ tí ọmọ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni ẹ wo ẹ̀yin ìjọba mo fẹ́ bá sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tí Nàìjíríà bá máa tò ẹ pé ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà ẹ pa àwọn ọba Fúlàní ẹ pa àwọn ọba alẹ Yorùbá ẹ pa àwọn ọba alẹ Haúsá ẹ pa àwọn ọba alẹ Ìgbò ẹ jẹ́ ká ṣèpàdé l'Àbújá kí ó ń kálukú lọ kó pe àwọn ọmọ rẹ̀ tẹ bá fẹ́ kó tò ní o níwọ̀nba ọgbọ́n tí làákàyè tọ́lọ́run fún mi kí wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n wá pe àwọn tí wọ́n mọ̀ pé wọ́n jẹ́ alágbára ní ní ní ní stage kọ̀ọ̀kan tí wọ́n wà wọ́n dá wọn mọ̀ àwọn báyìí mọ̀ wọn tán bá pè wọ́n kán pọ̀ pàdé kájọ ṣèpàdé pé bóò ni omi nàìjíríà ó ṣe tòrò ayò bóò ti tó nǹkan tá à ń pera wa kí la ní. owó tó yẹ kí àwọn aráàlú èbó máa fi ń ra. ló bá dé níbi ká ṣètò òwe ìrìnnà láìsí kọ́nu ńkọ́ ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ló gba fe ká ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem ṣètò iléègbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà Fox excellence able and tall limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà. twenty three b Shokeni road òkè ìjẹun abẹ́òkúta ogun state. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.ph tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn Philippines plus six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence Evans Travels and Tours àràbà ni bàbá ẹni abálábà ni bàbá. ẹ káàbọ̀ padà orúkọ bàbá yẹn Tajudeen Akọgun olóhùn àgbẹ̀kọ̀yà olóhùn tajudeen akọgun ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó accuse Igboho gan ó dẹ̀ incite government against Sunday Igboho ẹjọ́ ẹ bá mi bi bàbá yìí pé ṣé ọmọ àlè Yorùbá ni àbọ̀mọ ọkọ nínú ọ̀rọ̀ ẹ̀ èèyàn àti ẹni tó bá gbọ́rọ̀ yẹn dáadáa tó farabalẹ̀ tó fi làákàyè gbé a ti mọ̀ pé bàbá yìí ara àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fún Fúlàní lọ́wọ́ ni ẹgbọ́n àwọn tó sọ ẹ kí Tinubu pé àwọn ọba Fúlàní kó pé ọba Yorùbá ẹ kó bá wọn ṣe mítìn ìgbà ẹ lómi yẹ ilẹ̀ Yorùbá ara àwọn tí wọ́n ta àwọn ọmọ Yorùbá síta fún Fúlàní lẹ́wọ́ yìí o ara àwọn tí wọ́n ta ọmọ Yorùbá fún Fúlàní ó ní ọgbẹ́ ní tẹ̀ ń wò yìí ẹ bá bá mi ṣó máa yẹn káyé túbọ̀ máa rí i ara àwọn tí wọ́n ta ọmọ yorùbá fún fún fún fúlàní in fact as a matter of fact ìkan ti yọjú nínú àwọn tí wọ́n ta gbòó síta i am too sure máyì wà nínú àwọn tí wọ́n set up fún gbòó tí wọ́n fi lọ destroy ilé ẹ̀ i am very very very sure perfectly sure kò nídìí ká má múlùmọ́lá àkọ́kọ́ náà olóògùn ni tẹ wo dẹ̀ wojọ́ tí wọ́n lọ tán lọ tí wọ́n lọ destroy lẹ́gbòó ọjọ́ tán lọ evade lẹ́gbòó olóògùn lẹ́ni tó tẹ̀lé wọn tó ń pọ̀fọ̀ kí wá láṣọ ránṣẹ́ pé kì í ṣe máa yá ní kó má bá mi ṣó máa yẹn káyé máa rí máa ṣú tá máa ṣó ẹ̀ máa ṣó fídíò ẹ̀ káyé máa rí tó bá ti ń tọ́ra padà ta ló sọ pé kì í ṣe máa tẹ̀ ń wojú ẹ̀ yìí ta ló sọ pé kì í ṣe òun gangan ló set up fún gbòó torí pé ọ̀rọ̀ tó sọ yìí fi ó ń ká lára bí Ìgbòho ṣe wọlé padà ó wá ní ẹ bóun bá bínú ẹ ọlọ́run ló wọ́n ó ṣe sọ pé kí gbogbo ọmọ ẹ kú tó bá bínú Ìgbòho ó ṣe sọ pé kó fojú sunkún gbogbo ọmọ ẹ ká ló bínú Ìgbòho ó ṣe sọ pé Ìgbòho tó bá jẹ́ mò ń bínú ẹ o tó bá jẹ́ mò ń bínú ẹ gbogbo tó fọwọ́ ayé ẹ ṣe ni kó dàrú lójú ayé ẹ sọ bẹ́ẹ̀ ìgbà ẹ lèmi lè mọ̀ pé ò bínú Ìgbòho ti rí pé àwọn Yorùbá tá a wá rèé àwọn tá a ti wá pé ta ló lóògùn tán sọ pé tẹ̀ láwọn DSS tán ló ń pọ̀fọ̀ ṣe ti rí sí bó ti yọjú with what this man is saying ó instigate government against Sunday Igboho again nígbà tí Igboho dé wrong accusation ni máa yìí make o àwọn ọba tó ló ń bú yìí tí ó mọ iye ọba tó lọ síbi òkú yẹ wọn less than mo wọn wọn less than fourteen across gbogbo ilẹ̀ yorùbá àwọn ọba tí wọ́n sọ pé ń bú ṣáwọn ọba tí wọ́n wá bá ṣòkú yẹ ló tún máa máa bú mi ìwo gbogbo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn pátá ó la rìkọ́dù láì mi ò tí ì gbọ́bi kíbi tí gbòho ti bú ọba pé ọba alágbájá olórí bú ní rárá o now you are accusing him wrongly wípé ìgbòho bú ọba kí ni kátàkátà tá a tó ń ta yìí ẹ sì ń tẹ́ bú ọba ọba ẹ̀ wo ló bú kó sọ ọba tó bú ó appreciate àwọn tí wọ́n wá wò ó appreciate àwọn tí wọ́n identify pẹ̀lú ẹ̀ ó appreciate àwọn tó jẹ́ pé òun rí nínú ọba tóun rí and he never mention any other ọba kó sọ̀rọ̀ sí wọn màá play lára nǹkan tí Ìgbòho sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àtàwọn ọba láàrin ìṣẹ́jú kan kẹ́gbọ́n kan tí Ìgbòho sọ kẹwàá fi kọ̀mpíà ọ̀rọ̀ kọ́rọ̀ tí máa yí sọ lẹ́nu bá mi gbọ́rọ̀ Ìgbòho yẹ sí. ó bá lè Yorùbá jọ ó lóun fẹ́ bá wọn ṣe mẹ́tẹ̀ kábíyèsí ilé onílé kẹta sọ fún ọnu mítì yẹn pé mò ń mọ fúnra mi live nínú prison lọ fi mí sí lórí YouTube àbí lórí Facebook kábíyèsí sọ onílé kẹta sọ mẹ́ pé gbogbo àwọn bàtà jókòó mi tẹ̀ pẹ̀tà jọba lẹ Yorùbá ó ní mítì kẹlẹ́ fẹ́ bá wa ṣe ẹ lọ sílé ọmọ wa Sunday Igboho ẹ lọ balẹ̀ ẹ̀jẹ̀ ẹpẹ̀gbọ́n ẹ̀ ẹkọ̀rẹ́ ẹ̀ ẹ bọ gbọ dúkìá ẹ̀jẹ̀ ẹ tì mọ́lẹ́ bẹ̀rẹ̀ ẹ wá pè wá sí mítìn fi ká wọn ṣe mítìn ó mítìn kí la fẹ́ ṣe ẹ lọ fọmọ wálẹ̀ kẹ́dẹ̀ ní ìsòkú àwọn tẹ́ padà nù láti sọ àmọ́ sọ pé mọ̀jà bú àwọn bàbá mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá a Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ bàbá dẹ̀ ní àṣemọ́ nìyẹn. ṣé ẹ gbọ́ tí Ìgbòho sọ ó ní ẹ má jẹ́ abú àwọn ọba wa mọ́ yorùbá ló ṣe kí ni ló gbé nàìjíríà lọ́wọ́ níbo ni wèrè tájú o níbo ló ti rí owó adé òun bú àwọn ọba níbo ló ti bú àwọn ọba kò sí ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ju wípé inú ti ìbànújẹ́ ti dé bí ó ti dé báwọn kan wíwọlé Sunday Igboho ìbànújẹ́ ti dé báwọn kan àwọn kan wà tínú wọn ń dùn gan pé ayé ò gbóhùn ẹ̀ mọ́ àti lè e kúrò nílùú àwa náà máa máa rí sìn súnmọ́ nǹkan rí mi ọlọ́run fẹ́ kọ́ rí ẹni bọ́láwọn ò fẹ́ kọ́ bọ́láwọn ò bá fẹ́ kọ́ rí ẹ kódà kẹtẹni tó lọ ní kí wọ́n rí kẹ́ẹ̀tì sí ìparí èrò lẹ́yìn pátápátá kí gbogbo ayé di mọ́ ọlọ́run á lọ fàyọ báyìí ọlọ́run á lọ gbé drone wá tó máa jókòó lé lórí tọ́lọ́run á wá fly ẹ̀ lókè tí gbogbo ayé máa máa rí báyìí tẹ́ẹ̀nì ní choice oró ṣẹlẹ̀ yìí ìjọ̀gbọ̀n ó ti kúrò nàìjíríà tá ń gbóhùn yín for the first time tí màá gbọ́ Tajudeen yìí rí rè mí gbọ́ rí láyé tá ń gbórúkọ because ó ṣe nǹkan tí kò ó ṣe Tajudeen akọgun you must listen and reason kí nìdí táwọn èèyàn fi fẹ́ kú légbòó lórí torí pé ó ṣe nǹkan tó wà spectacular oníkíní gbòó ṣe gan ẹ ti rí i pé ọ̀tẹ̀ wà ní ọ̀rọ̀ tó wèrè yìí sọ. So ẹ̀yin náà ti rí pé ọ̀tẹ̀ ti wà nù tó forí gbálẹ̀ Tajudeen Àkànkú tó forí gbálẹ̀ ẹ ti rí pọ́rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ ọ̀dẹ̀ wà nù ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ìlara wà nù ọ̀rọ̀ ẹ̀ kí ló ṣe gan kí ló ṣe fúnlẹ̀ Yorùbá ó túbọ̀ fi kó bá a ní ta ló kó bá Ìgbòho ìgbà dúró ẹ rò pé Buhari tó sáré ní kó lọ destroy Ìgbòho jẹ́ òpó gọ́ọ̀nù Ìgbòho wọlé sí Fúlàní lára gan ni ó ń ta wọn gan ni àwọn nǹkan tó ń ṣe yẹn ó ń bà wọn fúlàní yẹn gan ni ìbàjẹ́ pé wọ́n jẹ́ kí Ìgbòho dúró ni kó lọ́dún kan délẹ̀ péré lórí movement ẹ̀yẹn ni kò ní sí tó jẹ́ fúlàní mọ́lẹ̀ yorùbá ìwọ ọ̀dẹ amukú mẹ́kọ aláìníláàkáyè wá dìde wá sọ pé Ìgbòho kó bá a ní òtúbọ̀ kó bá a ní tálẹ̀ yìí tó kó bá wọ́n sì bọ̀ wá gbé ẹ̀ you can see it clearly pé má yìí ṣiṣẹ́ pẹ̀lú fúlàní ara àwọn ọmọ yorùbá tí wọ́n ta fúlàní jáde rè you see mo ń sọ kinní kan pé àwọn ọba tí wọ́n pa yẹn ọ̀rọ̀ fúlàní tó pa wọ́n dàbí àlejò tó wọ̀lú tó wá nọwọ́ sí sàárè àfọ́jú ó lọ́wọ́ onílé nú ni wọ́n sọ pé ó lọ́wọ́ ọmọ yorùbá kan nú àwọn tí wọ́n mú pàṣẹ àwọn ọba tó ń palẹ̀ rè àtàwọn ọmọ yorùbá tó ń jí gbé ara wọn tájù ní àkọ́gùn yìí ni ara wọn ní. Ni tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni wàyù kí ni Ìgbòho ṣe fẹ́ ni kẹ́ni nínú yín níwọ̀nba tó wọlé yìí ẹ̀dẹ̀ ti sáré bẹ́ẹ̀ ti ní bífù ẹ̀ again ábàyìnú jẹ́ náà kò sọ̀gbọ́n ẹ̀ ẹni tí lọ exile látọdún yìí ó tún wá dé pẹ̀lú ru ẹ̀ńtọ́rájì yẹn ah ibi tó bá wà wá gan pamọ́ bẹ́ẹ̀ ni pé kí ló dé náà ìwọ ọmọkùnrin tó ti dé gbogbo wọn tún rọ tẹ̀lé ẹ àá ìbànújẹ́ máa máa bọ́ta wa ni ẹ mọ̀ pé ṣe ọ̀tá ayọ̀ kì í ga ni pé ni ẹṣin wo lẹ̀ ń sọ ẹ̀sùn yẹn gbogbo yẹn ga tó randu randu ẹṣin ọ̀hún dẹ̀ lè ga tó lè ga tó rí olúmọ o alẹ́ ẹṣin wo ẹṣin yẹn gbé kó ẹṣin tá a lè dà kọjá ẹṣin tí òjú tó ń tó ló báyìí lọ because ọ̀tá ẹ̀ ló jẹ́ béèyàn bá ń ṣoríire inú máa ń bí ọ̀tá ni rọrùn agbo ni tó ń bí kòkò nínú. No gbogbo ẹ̀yin tẹ̀ ń bínú gbòó inú máa bí yín kú ráráwúráwú ni n tó máa ṣẹlẹ̀ sí gbòó tẹ́ máa fi celebrate ọlọ́run òní jó ṣẹlẹ̀ sí láyé lágbára ọlọ́run n tó máa ṣẹlẹ̀ sí gbòó tẹ́yìn tẹ́ ń bínú gbòó máa fi celebrate ọlọ́run òní jó ṣẹlẹ̀ sí ẹ̀ ń tọ́ra yín ni o ibi tán ní kí gbégbé má gbé bẹ̀ ló ń gbé ibi tán ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ bẹ̀ ló tẹ̀ bẹ́ẹ̀ ní kí Ìgbòho ilẹ̀ Yorùbá náà forí ẹ̀ sọlẹ̀ sí ibẹ̀ náà ló sì máa gbé at last ibẹ̀ lójú ayé yín gbogbo yín pápátá báyìí lẹ máa ṣọ́kú bìgbà pé ọ̀sán já lára lára ọrún bẹ́ẹ̀ náà lẹ ṣe máa já dànù gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ bá ní kọ́mọkùnrin yẹn máa ṣàyé ẹ̀ gbogbo yín pápátá lọ́lọ́ máa fi kí gbá lẹ́nu ọlá wípé ó nífẹ̀ẹ́ wa ó jà fún wa kò tún rí rẹ̀ bí ẹ tó tún jà fúnlẹ̀ yorùbá ó ní kìí ṣe yorùbá ló ní kán tì mí mọ́lé o kìí sì ṣe pé kìí ṣe yorùbá ló rán lẹ́wọ̀n o kìí ṣe yorùbá ló mo tún wo mọ́ ẹ̀ títí pé irú ẹ̀dá arúwo lọmọkùnrin ẹni tó lọ ń bá yàn á fún quality ni ìwà ló máa kọ́kọ́ fún un ìwà gbéraga tọ́lọ́hún ọlọ́hún ò fún ìwà rẹ̀lẹ̀ tọ́lọ́ fún Sunday Igboho ló ń gbé Igboho lékè tẹ́yìn náà bá rí ẹ wò ṣe sí ẹ̀ ẹ wò ṣe ń sọ̀rọ̀ ẹ wò ṣe ń hùwà gbogbo ọmọdé yẹsà yẹsà ọgbà àgbàlagbà yẹsà yẹsà àtẹ̀ntó mọ̀ pé jù lọ yẹsà yẹsà ni yes tọ́rọ̀ bá ń kàyàn lára èèyàn lè sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́ ń dágbò o tọ́rọ̀ bá dẹ̀ ń kàyàn lára tọ́rọ̀ bá kọjá kàyéfì èèyàn kò sí téèyàn lè sọ síta àmọ́ ní quality kan tó bá ṣe mistake kò tijú láti apologize àwọn bàbá wa àwọn ìyá wa àtàwọn ọmọ yékèké láwọn ọmọ ìyá wa àwọn ìyá ọmọ yékèké àwọn ọmọ mi wa àwọn dáàdi wa àwọn àǹtí wa pẹ̀lú ipò tó wà yẹn ẹni mélòó nínú ẹ̀yin dí ọ̀tí tẹ́ ẹ sọ̀rọ̀ yìí lẹ ní owó tó gbò ó nígbà tí máa yìí máa parí ọ̀rọ̀ ẹ̀ ó ní gbogbo owó tó yẹ káwọn aráàlú òyìnbó máa kó fáwọn ní gbowó àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ti gbà tán àwọn tó ń dùn wọn nìyẹn lọ́sọ yẹn náà àwọn kan tó ká wọn lára náà sọ yẹn àwọn foreigners wọ́n fẹ́ kí wọ́n dá àwọn mọ̀ wípé àwọn náà wà bẹ́ẹ̀ but they are not ready to suffer nídìí ìwé ìtìgbò òfin suffer ìṣáàsù tó máa jata dé àgbo náà ìtìbò ó fi ojú winá yẹn ẹni mélòó ló rẹ́dì láti fi ojú winá ilẹ̀ yorùbá tell me nínú gbogbo èyí tẹ́ ń pàdé dàrá yín kiri bí alágbára ṣé bẹ́ẹ̀ fi ipò yín pawó sápò ni wàláì tí gbogbo yorùbá bá ń gbé one one billion fún gbòòwò owó ọ̀tí ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ lọ ó dùn mí pé ó bóyá kí n dẹ̀ tuntun fídíò yẹn play kẹ́ ẹ gbọ́rú sọ́fánẹ́sì tí gbòòwò sọ́fà. So lẹ́ni tí wọ́n fákọ̀fù mọ̀ sí lọ́wọ́ for for months tí wọ́n lọ dè mọ́ german cell tíyàwó ẹ̀ wá ní everyday tí wọ́n jẹ́ kó fojú kọ ìyàwó ẹ̀ rọ́pò òfojú rí ọkọ ẹ̀ for months á dẹ̀ máa wá láràárọ̀ á máa lọ lálẹ́ á máa sunkún ní prison yard láìṣẹ̀ láìrò nítorí kí wọ́n má kí fúlàní má jí ọmọ tí yín gbé torí kí fúlàní má jí ọmọ tèmi gbé torí kí fúlàní má jíyàwó àtọmọ wa gbé torí kí fúlàní bá má jí àwa náà gbé kò ṣe ẹ̀ṣẹ̀ kankan jù yẹn lọ bẹ́ẹ̀ torí péjọba fúlàní ló wà lórí oyè ó ń ka lára gbogbo ṣẹ́rípa accuse ní máyì babalá accuse of highest order ni níwọ̀n bá ti gbòòwò wọlé ẹ̀dẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní máa kúkú ẹ̀sùn míì ó ti ń kó sí lẹ́sẹ̀ immediately ẹ ó bú àwọn ọba ọba ọmọ fẹ́ bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí ọba àwọn ọba tó ló ń bú yìí o ẹgbọ́n táwọn ọba yẹn sọ lórí Ìgbòho they are ready to die for him gbogbo lẹ Yorùbá pátá lọba ti wá síbi òkú yẹ tí wọ́n ló ń bú ọba kò sí nǹkan tó ń ṣe yín ju pé ó ń ka yín lára bó ṣe ń ṣẹlẹ̀ yẹn kò dẹ̀ yé yín pé ìṣàsùn tó bá máa jata ìdí àgbóná ìdí Sunday ti gbóná sẹ́yìn kó máa jọrọ wàhálà ẹ̀ ló kù sí mi ò rí ibi tó fẹ́ dé owó máa ń gbayì lóde ni Sunday máa máa gbayì kiri gbogbo ibi tó bá dé ni ẹ ẹ mọ̀ tọmọdé tàgbà báyìí ló fojú rewo owó ó di dandan kí gbogbo èèyàn máa fojú rewo gbòó torí pé ó ti jìyà sẹ́yìn nígbà tí Igboho ń dààmú ibẹ̀ ẹ̀gbọ́n tí bàbá yín Gani Adams sọ ó ní kó fóun lóṣù mẹ́fà Igboho òdúró kan tó fi bẹ́ síta is a billionaire he was a billionaire he is still a billionaire gbogbo ìgbà tí gbòòrò jáde yẹn mi ò rí billionaire kan tó lè ṣerú ẹ̀ ẹ lọ wo mọ́tò tó wà nínú compound ẹ̀ latest cars àwọn míì wà tí ò ti jà nylon lára ẹ̀ tíá rọ́bà táwọn arúgbó gbọ́ pangolo kiri tínú wá dùgbà ní mọ́tò tíá nylon làwọn mọ́tò tó wà nulẹ̀ ẹ̀ mélòó lẹ́yìn ni o táníkà tó bólówó bínú mélòó lẹ́ níta ẹ̀ sòótọ́ rárá àwọn ọmọ rárá àwọn kọ́pàdì yìí sì bóyá ti ẹran mi sí lẹ́rí náírà lẹ wèrè ìdẹ́gbẹ́ ewédè yẹn kọ́ kó fún wa ó làwọn aráàlú òyìnbó ti kó fún gbòòrò àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ lórí dẹ́gbẹ́yù ẹ̀yin náà lọ bí àwọn aráàlú òyìnbó kan máa kówó fún yín náà olóríkórí ọmọ fúlàní olóńgbèjà ó ń sọ̀rọ̀ sọ́ba gbọ́ nǹkan táwọn ọba sọ lẹ́gbò olórí ìkọ́ lòun rẹ́dí láti kú fún bá play fídíò yẹn. kò sí ní tán fẹ́ sọ tí mi mọ kọ́kọ́ rọ ẹ̀ Sunday ànídìí lọ́ọ̀yà àfẹnu ara wa lọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ ní sójà lè bí àlòkù sójà kò tí ì ṣe ọmọ yóò tí ì ṣe nǹkan kan tó kọjá òfin ẹni bá ro ikú ni ó mọ̀ tẹ́lẹ̀ wọn. Sunday wọn ò ní fẹ́ lómi ṣe ẹ́ ó wọlé kanlẹ̀ ẹ lò ó wọlé kò sí ká tó ṣẹlẹ̀ á dá fún ẹ kàkà kí mi á wo á dá kàkà kí mi dúró ẹ jẹ́ fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ tán bá ná àrẹ́sì èèyàn bẹ́ẹ̀lì ló ń gbẹ̀yìn ẹ̀ gbogbo owó ilé mi lábùdá ní nàìjíríà nìbàdàn ń kólẹ̀ àgbàdo ìwọ fi wọ́n lẹ̀ jẹ́ kán wá má bá yàn ó ti kọjá jà ọmọ ogun ni ọ́ àwọn ò dúró tí n bá ti wá kó lẹ̀ tẹ́ bá rí mi ta ẹ sọ mí lókùtà pa tẹ́lẹ̀ àwọn náà àwọn wo kí nìkan náà. kí nìkan náà kí ló bá ṣẹlẹ̀ ọmọ mi wàláì bòjí làárọ̀ pè mí lọ́sàn pè mí lálẹ́ pèmí súnlé ẹ̀ dómẹ̀ tó bá ṣẹlẹ̀ á débẹ̀ kájọ lọ bẹ̀. <laughs> ọba ló ń sọ̀rọ̀ yìí o ló rẹ́dì láti kú tó bá jẹ́ pé a gbé kámẹ́rà yẹn round ẹ̀rí gbogbo ọba gbogbo ibi tó bá yẹ ti sọ̀rọ̀ àwọn ọba tó wà bẹ́ẹ̀ wọ́n tó fifteen tó wà níbẹ̀ wọ́n tó fifteen gbogbo wọn dẹ̀ wá káàkiri láti ilẹ̀ yorùbá ni ọba kan ló fẹ́ kúlẹ̀ lórí tẹ̀gbọ́n tó sọ̀rọ̀ yìí gbèrè jáde ó ní ẹ bú ọba ẹ bá ọba wo ló bú àwọn ọba wo ló fẹ́ jọ́ sùn ẹ̀ ẹ sà ẹ sọ tó ń ṣe yín ẹ sọ ẹ sọ tó ń ṣe yín kò sí nǹkan tó ń ṣe báyìí kásòótọ́ n tó máa ṣe wọ́n pọ̀ n tó máa ṣe wọ́n pọ̀ àkọ́kọ́ ni pé wọ́n mú àwọn DSS lọ sílé Ìgbòho pẹ̀lú pẹ̀lú báwo ni Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú jẹ́lọ́sí mo gbàgbé pẹ̀lú owú jíjẹ pẹ̀lú owú jíjẹ fún Ìgbòho pé ah kí ló dé sóhun nìkan ni DSS ẹ̀ka lọ àwọn ibi tó wà àwọn ibi tó sápamọ́ sí àwọn ibi tó ògùn ẹ̀wọ̀ ẹ̀ka lọ and their thought then was that báwọn ṣe ń mú àwọn DSS lọ yìí wọ́n lọ pa ni kẹ́lẹ̀ mọ ibi tí Yorùbá burú dé Yorùbá rẹ́dì láti fa ọmọ ìyá ẹ̀ sílẹ̀ kí wọ́n pa tó bá rí nǹkan tóun fẹ́ gbà ipò tọmọ ìyá òun wà yẹn tóun dẹ́fẹ̀ẹ́ àtẹnìpò yẹn Yorùbá rẹ́dì láti pa ọmọ ìyá yẹn dànù ẹ̀jẹ̀ máa ní wọ́n ó rẹ́dì láti pa kóun dépò yẹn kò wá rántí mọ́ pé ẹ̀tọ́ ló ń bá gbéga ló ga níjọ́ ẹ ti wá rọ́gbò lọ́bi tó lọ o ẹjọ́ kí l'achievement yín èèyàn mélòó ló ti tẹ̀lé yín èrò mélòó la rí lẹ́yìn yín ta ló mọ̀ yín for the first time mo tún tún sọ mi ò gbọ́ orúkọ yẹn rí láyé mi ifá mo kọ́lẹ̀ ní dc mi ìmọ̀ lórí tajudeen ní akọgun mi ìmọ̀ lórí mo kọ́lẹ̀ ọmọdé mọ Sunday Igboho àgbàmọ Sunday Igboho ọkùnrin mọ Igboho obìnrin mọ Igboho onílé mọ Igboho àlejò mọ Igboho kò wá tán kò tán mùsùlùmí mọ kírísítẹ́n mọ olóòṣà mọ ẹ kò wá síbi tẹ́ ti dárúkọ Igboho lágbàáyé tí wọn ò mọ̀ ó yá tell me Benin Republic government sọ pé Nàìjíríà ránṣẹ́ sáwọn nítorí Igboho ẹ sà ní ìlú yín tẹ̀ ń gbé ẹni mélòó ló mọ̀ yìí Mr. Adékọ̀yà àbígbélóyò akọgun tá a mọ̀ yìí bẹ̀ then ogun tó fi fọ́ọ̀bù pé kí Ìgbòho jáde yìí ṣé Ìgbòho ló yẹ kó o máa sọ pé kó jáde ni kí ló dé tó o sọ fún Miyetti Allah tó kó àwọn Fúlàní jáde o ò ṣe sọ fún Miyetti Allah pé ẹ̀yin Fúlàní ẹ pàdé mi ẹ máa bọ̀ ibi tó ní kí Ìgbòho ti jáde sí yẹn kó o ní kí Fúlàní jáwọ́ ìwà lè sọ bẹ́ẹ̀ because inú ọ̀rọ̀ tó ń kun yẹn sọ lẹ́nu ẹ ti rí wípé the man is in support of Fulanis ẹ ti rí bẹ́ẹ̀ then ẹ ti rí pé gbogbo tó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá kò kàn máa yẹn kò kàn ohun tó kàn ni pé let there be Fulani let them be oppressing us in Yorùbá land mo fọlọ́n búra ibì kan ṣo tí Yorùbá ti ní problem nìyẹn o torí pa ọmọ Yorùbá kan wà tí wọ́n sọ̀pọ̀tì Fúlàní tí wọ́n fún Fúlàní lọ́wọ́ lọ́sàn-án lóru tí wọ́n ń ṣe ìkùnlọ́wọ́ fún Fúlàní tẹ́lẹ̀ ìbá lóògùn lóòótọ́ lóòótọ́ lóòótọ́ tó bá jẹ́ lóògùn lóòótọ́ o ṣé lè yóò lè máa ṣe oògùn fún fúlàní ó sọ pé èsì wà dé tán tètè wọn sọ pé fúlàní ṣe nǹkan kan kí ni fúlàní ṣe definitely gbogbo tí fúlàní ṣe yẹn you are less concerned the man is telling us pé òun wà less concerned he is telling us that gbójú òun forcing tí fúlàní ṣe òun ò rí i ó ní nǹkan tí màá yẹn sọ fún wa ṣó yẹ kárí àìmọye ọmọ àlè Yorùbá bẹ́ẹ̀ a mo ṣe fídíò níjọ bóyá jọ Thursday mo rí kọ́mẹ̀ntì mẹ́ta mo dẹ̀ sákú mẹ́tẹ̀ẹ̀ta báyìí mo dẹ̀ block wọn from my channel mo ń wáyàn mo ń wáyàn sí channel mi ṣùgbọ́n I have to block those guys mo yọ wọn báyìí kúrò nínú followers mi mo dẹ̀ block wọn láéláé wọn ò lè rí mi mọ́ lórí Facebook wọn ò lè rí channel mi mọ́ torí wọ́n ń ṣẹni tó yẹ kí èèyàn kó mérò èèyàn aṣorí burúkú látara wọn mo wo kọ́mẹ̀tì àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo rí pọ́ta yorùbá láàrin ilé ìkànnì tí ó tún ti dé lọ́tẹ̀ ìwọ́n máa pa ẹni olè escape ẹ̀ yorùbá lórúkọ ẹ̀ mo wo mo wo tí kèkejì sọ ìkejì ní ọ̀gbẹ́ni onífọ́ọ̀bù yìí ó tiẹ̀ máa yà mí lẹ́nu báwọn ọmọ yorùbá tó ní wọ́n pé ṣe máa ń gbọ́ ohun tó ń sọ ó di méjì ìkẹta sọ pé ó ṣe kínní òun jẹ ẹlẹ́ẹ̀kejì yóò lè escape ẹ̀ what are they talking what are they saying àwọn mẹ́tẹ̀ẹ̀ta rokúro Ìgbòho ni i have to mo sáàkù wọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí mo dẹ̀ mo kọ́kọ́ unfriend mo kọ́ yọ wọ́n kúrò nínú followers mi mélòó mo sì ní lórí Facebook mi tí ìwọ hundred thousand followers mo ṣe wà ní eighty something thousand ni mo ní láti yọ wọ́n n tí ò tó ta tó dínkù mo mọ̀ mọ̀ bí wọn irú àwọn yẹn kì í ṣe àwọn yẹn wọ́n kún èrò ni wọn ò ṣèrò mo ra ya yọ wọn dànù kan dànù rẹ sì mo yọ wọn kó mo wá block wọn for life wọn lè rí bí wọn lè rí bàbá gbàgede mọ̀ wò wọ́n lè lọ wò mí lórí youtube tí bá tún rí wọn lórí youtube màá tún block wọn màá tún block wọn lórí youtube irú wọn lẹni tẹ́ ẹ gbọ́ tó sọ̀rọ̀ yìí ṣó dáa kẹ́dà kan jí láàárọ̀ ah tó bá yẹ pé mọ̀ pé màá sọ̀rọ̀ débẹ̀ ìbá ti ní kán bá mi kàn yín ibi tí Ìgbòho ti sọ̀rọ̀ yẹn kò sẹ́ni tó wo fídíò yẹn tí ò sunkún èmi gan wo interview yẹn omi bọ́ lójú mi ah Ìgbòho jìyà o mo fi ọlọ́ọ̀búra ọmọkùnrin yẹn jẹ ìyà níbẹ̀ nìyẹn alonijama cell ni wọ́n lọ ti òun mọ́ tóun ò fojú rí oòrùn for months ó nígbà tó máa tó bí second month ọmọkùnrin táwọn jọ wà ní jama cell ló bi òun léèrè pé ọkùnrin Ìgbòho kí lẹ̀ṣẹ̀ sójú pé òun jà fọmọ Yorùbá lọ ni ó lóun sọ pé kò jù bẹ́ẹ̀ lọ ó ló wá bí òun pé ṣé o mọ ibi tó wà yìí ṣé o mọ̀ pé o fi tí kò wà níbí àwọn tán ti ní kán lọ pa ni wọ́n máa ń wà níbí ó lóun ó lóun sọ pé wọn ò ní kán lọ pa òun òun àti ẹ̀bá òun sọ ọ̀rọ̀ kan ju òun síbí ni ó ló wá sọ pé wo fèrè kan tó wà níbí ó lóun sọ pé òun rí ó ló sọ fóun pé tó bá di ọ̀la fún fèrè yẹn ó ló sọ fóun pé wọ́n á yìnbọn o wọ́n á yìnbọn o wọ́n á dalẹ̀ ẹ̀rú gan o pé but má fòyà dúró ẹsẹ̀ méjèèjì ó lọ́mọkùnrin yẹn sọ pé wọ́n ò ní jáde bí yo tó o bá fún fèrè yẹn pé nǹkan kan ṣo tó lè yọ ẹ́ ni kò fún fèrè yẹn lọ́la ó ní wọ́n fún ó ní kíá ni gọ́fúmẹ̀ntì wọn ti máa gbọ́ ó ní torí pé gọ́fúmẹ̀ntì yẹn ò wà wí àpò wà bí ó ní bọ́ọ̀ yẹn sọ fóun bẹ́ẹ̀ ṣé mọ̀ pé tó lọ́ọ́ bá dúró tì í gbogbo ìgbà ló máa máa rán màlẹ́kà sí ọlọ́run fi tó bá pàdé nínú sẹ́ẹ̀lì yẹn ọlọ́run fi bọ́ì yẹn ṣe gàrí tíra ẹ̀ tó bá pa àmọ́ nọ́mbà tí yẹn wà ní bá ní kápílì ẹ̀ ara wa gbọ́ ó lóun wá fún fèrè yẹn ó láṣojú ojúmọ́ ní rọ́pò ìyàwó òun ló prison yard yẹn ni tiẹ̀ jẹ́ kó fojú ó lá sunkún sunkún sunkún sunkún mo dẹ̀ ṣe ń wò ó dà kó obìnrin yẹn wà ní oyún gbà yẹn torí kò pẹ́ lóbìnrin yẹn bímọ ah Ìgbòho jìyà o Ìgbòho tí ìyá ẹ̀ kú tí wọ́n jẹ́ kó ló fojú kàn yẹ́ ẹ̀ tí ìyá fi kú ta ló lè ṣe nínú wa ẹ bá mi bi Tajudeen tó sọ̀rọ̀ ìlérè pé kí ni tó lù sí torí ilẹ̀ Yorùbá rí dàrí kí ni tó ti tọwọ́ ẹ̀bọ̀ rí kí ni tó pàdánù rí nítorí ilẹ̀ yorùbá tó wá ń jowú pé àwọn aráàlú òyìnbó fowó ránṣẹ́ sí gbòó mi ò rí nǹkan tẹ́nikẹ́ni lè fún gbòó nílẹ̀ yorùbá tó tó tó lè san ẹ̀san nǹkan tọmọkùnrin yẹn ṣe fún jẹ́ kí n tún wá já ẹ sí maybe you don't know ọlọ́run wà lẹ́yìn gbòó inú ọlọ́run dẹ̀ dùn sí gbòó do you know why torí pé ìgbòho ò fẹ́ kí ìran òun kò fẹ́ kí ìran òun kò fẹ́ kí wọ́n ṣòfò nínú Quran ọlọ́run jẹ́ ká mọ̀ pé gbogbo ẹnì tó bá ń lọ gba ẹ̀mí àwọn èèyàn là kúrò níbi ikú búburú òun ọlọ́run máa wà lẹ́yìn ẹ̀ ohun tí gbòho ṣe iṣẹ́ àwọn ànábì ọlọ́run ni gbòho ṣe ìgbòho jà fún ìran ẹ̀ ẹ mọye mùsùlùmí tó ti pa ẹ mọye christian tó ti pa ẹ mọye ẹlẹ́sìn kan àbáláyé tí fúlàní ti padà nù ẹ mọye àwọn tí wọ́n ti gbé ọmọ tá à ń rèsì owó fún lọ́wọ́lọ́wọ́ tá ń rèsì one hundred million fún yìí ṣẹ̀bọ́n mọ́ mùsùlùmí ni ẹ̀ẹ́ tó bá jẹ́ pé everybody wá ti dìde mọ́ Sunday Igboho nígbà yẹn ọmọ yẹn ó lè ó lè máa ó lè wá yunifásitì ẹ̀ sí kó máa kàwé ẹ̀ jẹ́jẹ́ torí pé Fúlàní ìgbà tí kò lẹ̀ Yorùbá nígbà tí díọ̀tì yìí máa sọ̀rọ̀ ó ní Sunday Igboho kí ló ṣe fún wa gan ló túbọ̀ fi kó bá a ni nígbà tí Igboho dìde ń bò ní ìwọ wà where were you when your mates were fighting for Yorùbá land you this man where were you you were nowhere to be found o panumọ́ ni o dẹ̀ ń jowú o wá fẹ̀fẹ̀ o lé téńté sórí iṣẹ́ àánú yàrá ẹ̀ ó dàbí òkú ọ̀pọ̀lọ̀ kalẹ̀ síbẹ̀ o wá sọ kábàkàbà lẹ́nu bíi tí làkàyè ti sá fún ẹsẹ̀ fún ìgbèrò kó jáde kó wá bá a ó ní bọ́lá òun bá ṣe é gbá ni Ìgbòho á gbà Ìgbòho á jẹ́ four one nine dárúkọ ẹni méjì tí Ìgbòho ti gbá rí sọ fún ẹni mélòó ló ti gbá rí you see mi mọ problem táwọn ọmọ yorùbá ní o i don't know ṣé ẹ ríran yìí ah ẹ lọ́wọ́ ọmọ ọmọ ibo ẹ lọ́wọ́ ọmọ yẹn fẹ́ kúlé Nnamdi Kanu lórí bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń ṣètò béèlì Nnamdi Kanu lọ́wọ́lọ́wọ́ báyìí kó má yà wá lẹ́nu tán bá rìlíìsì Nnamdi Kanu anytime from now ọmọ yíbò kẹwọ́ wọ́n ṣe máa jáde jubilate tẹ́yìn yorùbá ta ti yín dànù síta ẹnìkan ṣoṣo tá a rí ní generation wa tí ò torí owó tí ò torí ipò tí ò torí ọlá tí ò torí nǹkankan tó fi gbogbo nǹkan tó tiẹ̀ tún ní sílẹ̀ tó tún jà fọmọ yorùbá ẹnìkan yẹn lẹ tún ní kó mórí wá kó fọrùn lẹ́yìn yorùbá sán ṣépè fún yín ni dúpẹ́ onítìrì ń ṣe tiẹ̀ níbẹ̀ àti àjàkálẹ̀ àrùn àwọn ṣe tí wọ́n ń bẹ̀ ìwọ iná dẹ̀ tún dìde tún ṣe tiẹ̀ ń bí sùúrù yín sùúrù ló bá o tọ́rọ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ yorùbá ọ̀rọ̀ yín sú mi o ọ̀rọ̀ yín sú mi o nílẹ̀ yorùbá kí la fẹ́ kí la fẹ́ kó ṣe ó nígbàrà tí wọ́n tí wọ́n tí wọ́n wá èvèdì léhùn tí wọ́n yìnbọn ó nígbà tóun yọ jáde ó lọ́dọ̀ màmá òun lòun dé nígbòho báwo ló ṣe dé gbòho lóru yẹn tí díọ̀tì yìí sọ pé tí wọ́n bá lóògùn ó sì escape nú àhámọ́ tí wọ́n tì ọ́ mọ́ ah, ó lè jẹ́wọ́ ni wọ́n bá lóògùn kí wọ́n bá pa ẹ̀ dànù síbẹ̀ ó lè jẹ́ wọ ni fún làwọn DSS wá dọ̀yà á lé bẹ́ẹ̀ kí wọ́n má fi ẹ lánu ẹni ọlọ́run dá ò ṣe farawé tó o mọ̀ ni bẹ́ẹ̀ bá bóró jà tó dóró tó bégún jà tó dégún tó wá bọ́lọ̀ jà tó lọ́n da ni ọlọ́run dá ni kò ṣe farawé o ò jẹ́ nǹkan kan you are nothing nobody knows you ètò sọ yìí ò mọye ní ti ṣépè fún ẹ káàkiri ayé ò mọye bloggers tó ti gbé ọ̀rọ̀ ẹ ò mọye èpè tán ti fi ránṣẹ́ sí ẹ òun ò tiẹ̀ mọ báwọn ọmọ Yorùbá báyìí ṣe é lajú ẹ̀rí pé gbòòrò ń gbá a ni ah, ah, lẹ́nu ẹjú this man so someone can come out confidently and against Igboho broadly láì ṣe Fúlàní ìfúlàní bínú tiwọn Igboho come out and he started accusing Fúlàní he said we should all leave Yorùbá land àwọn mìíràn tí àlà sọ tiwọn bẹ́ẹ̀ ìwọ ọmọ Yorùbá náà dẹ̀ tún jáde tún sọ̀sọ̀kúsọ lẹ́nu Igboho nígbà tó ń dọ́dọ̀ mọ́ mi òun ah téèyàn bá wo interview yẹn á sunkún o ó ń ṣe bíbí kí ni kán tún play interview yẹn ká tún gbọ́ téèyàn bá gbọ́ interview yẹn tí ò bá rorí wò ní ọmọ Yorùbá á jẹ́ pé tọ̀hún ọpọlọ ti sá fún un ó lóun dọ́dọ̀ mọ́mí òun ó ní mọ́mí òun wa níbo ló wá fẹ́ máa lọ sìn àrímọ́ nìyẹn o àfi bíi pé yáyẹ ti mọ̀ ó ní òun á sọ pé màmá yín sì fara pamọ́ ná sọ́dọ̀ àwọn ọmọ mi ní Germany títí tí gbogbo ò fi lọlẹ̀ tí ìyá dẹ̀ mọ̀ pé òun ò ní rọ́mọ òun mọ́ ó ní mọ́mí òun pé òun ní ìjọ tí wọ́n máa kú gangan ó ní wọ́n pe òun pé ṣé èèyàn ò lè lọ bájọba kó bẹ́ẹ̀ ni ó lóun sọ pé kò sí péjọba ò ní gbẹ́bẹ̀ ó ní màmá òun wá sọ pé tóun bá lọ bọ́ lọ́hùn-ún ó lóun sọ pé ọlọ́run nìkan náà ló lè yọ òun ó ní mọ̀mọ́ òun wá sọ pé èsì lọ bọ́ lọ́hùn ó ní bẹ́ẹ̀ nìyá òun kò láyé nítorí ilẹ̀ Yorùbá ìwọ wá jáde tó tọ́ sọ́mọ Yorùbá kan kó wá jáde kó máa sọ orú nǹkan yẹn Ìgbòho kúrò lọ́dọ̀ yẹ o lọ ìyá yẹn sunkún ní màmá òun sunkún ni bá mi play interview yẹn bá mi play interview yẹn. oògùn oríṣiríṣi ìbọn àtàwọn kan àti àtàwọn DSS fi hàn lẹ́yìn ìkọlù yẹn ṣé lóòótọ́ ni pé ọ̀dọ̀ yìí ni wọ́n ti gbà. Hmm, irọ́ ni wọ́n pa lórí yẹn hmm. àwọn ẹ̀mọ̀ péjọba ẹ̀mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n bá ńgbà tọ́lọ́hún ti fẹ̀mí mi lé wọn mọ́ wọ́n wá nǹkan tí wọ́n fẹ́ kó sí mi lẹ́sẹ̀ láti sọ pé nǹkan tá a kó nulẹ̀ rẹ̀ rí àwọn náà ń kó bọ̀n wá fúnra wọn àwọn náà ni wọ́n sì kó lọ hmm. so àwọn ọ̀nà ọlọ́run nù kún kankan báyẹn nù kún kankan ìjà ogun lé mi àwọn náà kó wá àwọn náà ni wọ́n sì kó nǹkan wọn lọ so mo fà wọn fọlọ́hún so òun ló wá

ikú bá dé eh, torí wọn ti ń gbé wa lọ ọ̀dọ̀ buhari náà ń gbé mi lọ buhari ṣe ìran mi àwọn fúlàní tí mo ní kọ́ mọ́ pààrẹ wa mọ́ tí mo ní kọ́ mọ́ boko àwọn bàbá mi jẹ́ mọ́ àwọn nìran rẹ̀ ó lè torí gbogbo nǹkan báyìí ọgbẹ́ mi ni ibi báyìí ni wèlé wa ibi báyìí ni nǹkan báyìí wa ọba bẹ̀rẹ̀ sí sunkún mo ní mo sunkún àjọkẹ́ mo sunkún fọkàn rẹ̀ balẹ̀ so nígbà tá à ń lọ o wọ́n ti gbé mi lọ wọ́n fẹ́ débi sẹ̀mí wọ́n gbà kọ́ọ̀lù wọ́n bá tọ̀ nípadà bá tó ń gbé wa lọ bì kan wọ́n sá lọ gbé mi náà sínú ọ́fíìsì kan wọ́n níbẹ̀ ni criminal police eye ọmọbìnrin yẹn ìyàwó mi ó lóun fẹ́ tọ̀ wọ́n ń bọ̀ ọmọ tọ̀ sára wọ́n túlẹ̀ wọ́n fèmí sínú sẹ́ẹ̀lì tàbá wọ́n fòun síbi kan àwọn wòra wa lọ́sẹ̀ kan so bí ọjọ́ méje ni wọ́n fi dè mí lọ́wọ́ mẹ́yà tẹ̀sí mẹ́yà tí n bá fẹ́ wa òun náà bá mi bọ́ sókòtò mi òun ní kí n yàgbẹ́ òun ní ó nùdí fún mi ìyàwó mi a máa sunkún àsàdúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ hmm. fọ́lọ́run àdúpẹ́ fọ́lọ́run. Hmm. ẹ ti sọ díẹ̀ lórí ibi bí odidi ọdún méjì lẹ́wọ̀n ló ń bẹ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ ti rí àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá. Hmm, nǹkan tí mo lè sọ ni pé. ẹ sọ tòótọ́ o torí ṣe pé eléyìí ní. ó gbọ́ mi wá sínú prison yẹn ojú mi rí inú prison yẹn oṣù méjì náà fi mí sí German tí ọmọ ẹ nta ń ma rọ́pò nta wà láti àárọ̀ méje di alẹ́ wọn ò ní jẹ́ kó fojú kàn mí a máa sunkún sí wọn lọ́rùn a máa bẹ̀ wọ́n wa wọn ò ní gbé fún mi ó sunkún sunkún sunkún àtọmọ mi àbíkẹ́yìn mi ó gbé yẹn lọ́wọ́ wa ìyẹn máa sunkún wọn oṣù méjì mo wà ìgbà tó pé ó ní mo lè jáde ń bí kí n sọ di wàhálà máa bòbò yìí lọ ó ní torí ibi tí mo wà yìí tí mo rí pé èèyàn kún bí gbogbo ìgbà mo ní bẹ́ẹ̀ ni ó lẹ́yìn tó bá ti condemn tó bá fẹ́ paná máa ń fi síbí o olóhùn dẹ̀ nígbàgbọ́ pé pírẹsidẹ́ǹtì àwọn kò mọ̀ pé mo wà ń bí hmm. torí pé ẹ̀tọ́ mò ń jà fún ẹni tó ń jà fẹ́ gbọ́dọ̀ wà ń bí tí mo wà yìí pé kí n wo fèrè tí mo ń wò lókè yẹn tí mo pé tí bàtà bá tẹ̀ tí yẹn bá ti kú la mọ́ ń fọn tó máa ń gbòkùn mọ́ níbẹ̀ yẹn bí tilẹ̀ bá ti mọ́ kí n fọn fèrè yẹn bí tilẹ̀ bá fọn fèrè yẹn ó ní wọ́n máa wá ó ní ìyàwó mi nǹkan mo ní tààrí mo mọ̀ pé mo jẹ́ ìyàwó mi kò lè wà dáadáa bílẹ̀ sí mọ́kàn mọ́kàn fún ọ̀fẹ́lẹ́ yẹn àwọn sọ́jà yẹn bá rọ́dí torí inú bẹ̀rẹ̀ ànímọ̀ bílẹ̀ mọ́ àmọ̀ bílẹ̀ sú hmm. oṣù méjì mo lò ń bẹ̀ ọlọ́run ni mi ó sì dá sí wàhálà nìyẹn wọ́n bá dé ń jọ yẹn wọ́n sì dé lájọ rọ́ra wá gírígírí ọkọ̀ kì í mọ́ ẹ̀yìn mọ́ inú kí n jáde ń mi inú kẹ fi mí lẹ̀ inú kẹ jẹ́ rí àwọn fámìlì mi ìkan sì kàn hmm. alápọ̀ àdúgbò fọlọ́run pé létà nígbẹ̀ tèmi padà sẹ́ hmm, kò lè wà dáadáa mo dẹ̀ nígbàgbọ́ pé kò lè fi bíbà yìí lẹ̀ wọn ò jẹ́ orí mi ni ó ní kí n fọn fèrè yẹn kí n dà sí wàhálà ó ní but wọ́n máa yìnbọn o mo sáré ẹgbẹ́ ti bọ̀n ibi tí mo wà yóò pè mí ẹgbẹ́ ti bọ̀n ni ṣé bí bọ̀n nìkan náà máa yọ ní ẹ ọmọ òwúrán

ìyàwó mi wà wọ́n jẹ́ orí mi wọ́n á pàṣẹ wọ́n á lọ rí president president yẹn ṣe dáadáa ta lọ wọ́n á ní kí ló dé fífi síbẹ̀ yẹn wèrè ní ní ó yẹ kẹ́ ẹ jẹ́ kọ́ ọmọ orí ìyàwó rẹ̀ kọ́kàn rẹ̀ lè mọ̀ balẹ̀ ẹ mú yẹn sínú ẹ wá kí ló ṣe tẹ́ fífi sínú german cell abo lásán pa afẹ́ ṣe fún kò lẹ́sẹ̀ kankan lù wá hmm. kò sẹ́ kọjá lọ́nà lù wá ni ṣùgbọ́n àwọn pé ká bá Buhari lé ní kan mọ́ apá yẹn lù wá kí lè kó Boko Haram lù wá láfi fún kamọ́ nígbà tá à ní gbé fún wọn yẹn káwọn ọmọ pamọ́ díẹ̀ pé nǹkan fi tutù ni káwọn kẹ fi síbẹ̀ yẹn o kẹ́dẹ̀ ṣe kíyàwó rẹ̀ mọ rí jojúmọ́ ni àṣé sẹ́ẹ̀lì mi yẹn àwọn bí mi bẹ́ẹ̀ tó dàbí òtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ bí president yẹn ṣe pàṣẹ ta. ṣé ẹ ti gbọ́ lára ìyà tí Ìgbòho jẹ nìyẹn káwárí ọmọ Yorùbá kan kó wá lanu orí ẹ̀ kó máa pe Ìgbòho Ìgbòho ní four one nine bàbá Tinubu ẹ má jẹ́ wọlé sí i láàrin bàbá Tinubu àwa tá a ṣe sẹ́ ìdìbò yín rè òun gan tún wápò má yẹn tó ń sọ̀rọ̀ yẹn sẹ́ ó ń wá ipò lọ́dọ̀ Tinubu ni ení ẹlẹ́ẹ̀kejì ó ń wá ó ń wá rẹ́lífàsì láàrin ọmọ Yorùbá ó fẹ́ belong ó fẹ́ káwọn èèyàn mọ̀ òun ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ń bífù gbòó fúnra rẹ̀ n tó ṣẹlẹ̀ sí Ìgbòho yẹn bó ṣe ń progress yẹn ń bi nínú ẹni bá dẹ̀ jẹ́ ń di pẹpẹ ló lè ṣe ń di pẹpẹ o ò lè má ṣàìta o lè o lè má ṣàìta kí ló ń pè ọ̀pẹ o ò ta ní ọfà o ò ṣàgùrọ̀ lọ́gbẹ́ o wá dédé ọ̀pẹ o gbẹnu sókè ṣé o rò pọ̀fẹ́ ló ń ru rárá o bí wọn náà bá fẹ́ dàbí Ìgbòho wàá ṣe tí Ìgbòho ṣe ni aṣẹ nìkan ó ní ẹni bá fẹ́ dàbí àwa awálẹ̀ tó pọ̀ o àtọkọ́ àtàdá bí ẹlẹ́gbẹ́ ẹ̀rún mẹ́jọ ẹgbẹ́ iṣu kọ́ niyán aṣako aṣako akọbè bí ẹlẹ́gbẹ́ ẹ̀rún mẹ́jọ ẹgbẹ́ iṣu kọ́ niyán òun náà wá ṣe tí Ìgbòho ṣe á ẹ̀ lélé á ẹ̀ lélé á sínú igbó Fúlàní á sí Fúlàní dẹ́ẹ̀ a lọ wọ́ọ̀nù a lọ sọ fún wọn pé a pàṣẹ kó yá ìta ẹ kọjá sílùú yín bíi tí gbòho ṣe ọ̀dọ̀ sẹ́ríkì fúlàní tí gbòho lọ́njọ́ yẹn kò sí ẹ̀dá ọlọ́run kan tó ráyè tó jẹ́ yorùbá o tó ráyè ráyè ráyè manova dé ọ̀dọ̀ máa yẹn rí olóṣèyà àwọn fúlàní yẹn lẹ́nu gbà tí gbòho yọ pé èèyàn lélẹ́yìí ni àbí abẹ́bọra ṣẹ́mọye barricade tí máa yẹn cross kó tó dé ọ̀dọ̀ níṣẹ́ lọ́rọ̀ ẹ̀ dàbí kó tó rí ọ̀dọ̀ sẹ́ríkì fúlàní gọ̀gàn tó sá lọ tó padà sá lọ yẹn kó tó kígbò tó dé ọ̀dọ̀ sẹ́ríkì fúlàní yẹn ní gọ̀gàn iṣẹ́ ló ṣe o ẹni tó débẹ̀ tọ̀tọ̀ tún trowó ìbọn sí ẹ mọye ìbọn tán yìí lu ohun àtàwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n padà lọ gba ìbọn yẹn lọ́wọ́ wọn ni ẹ lójú gbòó ń bẹ̀ ni sẹ́ríkì fúlàní yẹn ṣe pè DPO bí DPO dẹ̀ ló pè wọlé DPO ló pè wọlé Sunday ló wá bá mi o àjẹ́ńdà òdìdé igbá torí pé eléyìí yàtọ̀ sáwọn ọ̀jẹ̀kúrẹ́dì tó ń wá tẹ́lẹ̀ ó ṣe kí ni ó gbé bọ́dì kò sẹ́ni tó sọ fún tó fi sá lọ nígbà tó pé Ìgbòho dìde lóòótọ́ ó wá di ìjayà fún Fúlàní gbogbo wọn wá forí gbárí Buhari ní ẹ má wọrí mo mọ kí tó gbé àwọn ọmọ Yorùbá náà ló pè kí la lè fi mú bọ́ yìí ara rú àwọn tàlùdí yìí ó wà nú àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn ìtẹ́ wá ṣe é kọ́ṣọ́ lọ́hùn wájú yìí lọ ilé ọba tó jó ẹwà ló bù sí lọ́lọ́ fi ṣe lé Sunday Igboho ẹnìkan ṣo ẹnìkan nú ọmọ Yorùbá ló dìde ló lọ rinovate gbogbo ilé yẹn pátá ẹ ẹ lè sọ pé yìnbọn rínú ilé yẹn gbogbo mọ́tò ẹ̀ tí wọ́n bàjẹ́ pátá máa yẹn tún ṣe pátá kó tó dé Sam Japan ó tú gbogbo ẹ̀ ṣe kí Ìgbòho tó dé inú ilé yẹn ni Ìgbòho ń sùn ẹ lọ pamọ́ bẹ̀bẹ̀ bá tó bẹ́ẹ̀ ìwọ ìwọ àgbàyà àgbà òṣì àgbà kọ̀ǹtọ́yàn àwọn ìyá ti sọ fún kí Ìgbòho má dẹ̀ lóhùn kó fi ẹ́ lẹ̀ pẹ̀lú gbèsè ayé ẹ̀ the only thing you are trying to do is o fẹ́ kí Ìgbòho máa bẹ́ẹ̀ tàkùrọ̀sọ kó náà máa dẹ̀ lóhùn kí gbogbo ayé wá mọ̀ ẹ́ látara ẹ̀ pé àtàlẹ́ níyẹn gan-an wọ́n á wá ti bẹ̀ mọ̀ ẹ́ ìwọ náà wá tibẹ̀ máa réèsì sókè wá wá tibẹ̀ máa gbáwọn èèyàn ọlọ́run ò ní fún yín ṣe ẹ sà Ìgbòho ò dáhùn ẹ patú ọwọ́ yín bó bá dáhùn à ní gbé tó bá dáhùn à ní gbé sórí social media à fẹ́ kẹ́ ẹ popular ẹ lọ dá popular ti carry your cross oya na carry your cross na <laughs> ẹ sà wàláyé àti gòsẹ tó mọ̀ yìí wọn ò dẹ̀ lè mọ̀ yìí táyé wà mí parẹ́ ẹ súnmọ́ àwọn ẹ̀jẹ̀ kan rí mi irọ́ lẹ̀ pa nobody will see you we don't even acknowledge you ẹ gbà ẹ gbà ẹ kò sẹ tó mọ ìyẹn jọ ẹ park well ẹ fi gbowó lẹ́sà yí ẹ o Igboho my advice to you is that don't mind this man don't even don't even mind him don't even reply him má tẹ̀ ṣe bí ipò orí má tẹ̀ ṣe bí ipò gbọ́ fàwálẹ̀ àti tó fún un tó bá bí ikú kó tún jáde kó tún sọ mí kò ní sọ mí mọ́ ìtòsọ yẹn náà ló máa sọ ọmọ lágbára Ọlọ́run ó wá mú kíní àwọn onítíátà kò káṣọ onítíátà wọ̀ kò á mú kíní táwọn táwọn ọdún adékọ́lá àwọn fẹ́mi adébáyọ̀ tó máa ń lò nù jagunjagun kò á mú sọ́wọ́ ìwọ náà wá ṣe bí pàtàkì ó kó lẹ̀kẹ́ aburú ìkẹlẹ̀kẹ́ táwọn ọmọ là ń tàkiri yẹ ẹ lọ sí cultural center kẹlẹ́wò lẹ̀kẹ́ táwọn ọmọ ń lò tó ń fi sọ́wọ́ ìwọ náà akágbádáwò wá dà ó dàbí ọba àdó ẹ̀yìn gẹ̀wé ìwọ àbẹ̀ jẹ́ ká jẹjà ìwé ìwé irúgbó wá gbárù sírú ẹ̀ you it's not in your level o ti mọ ni the man level don change na eh, the man dey higher than you ru ẹkẹ ọmọ primary school àmà burú màmá dọ́mọ primary school lòun look at your level o ti ẹ̀ sọ ọmọ kejì sígbò gbowó ìsìn yunifásitì ó ń ṣe phd ìwọ wà ní kejì one level tẹjọ wà síra yìí síta distance o ó dàbí helicopter gbígbà pé aeroplane fò sí ilẹ̀ lẹ̀ sí ṣé ipò altitude ti helicopter ti aeroplane bá fò so náà ni kí náà pè drone máa fò you say drone fit fly like aeroplane if you no be panadol no fit be panadol ọ̀gbẹ́ni ee eh, paako ẹ irú ẹ kọ́ náà sọ láyé ẹ má jáde irú ẹ mọ́ otherwise àwọn boys abẹ wí o á try irú ẹ mọ́ tó bá fẹ́ ṣerú tó ṣe ẹ lọ bá wọn Ibrahim Chata pè wọ́n pé kọ́ wá incorporate sínú tíátà ó yàtọ̀ sáwọn ní tíátà jọ̀ bá a lè má wá gbé gbé kinní kan kí náà bá gbé kinní kan tó bá dàbí ìwo ẹran ẹ̀ wá gbé giwèrè kan dání gbé ìta ìgbéré àtàràjà èdè tọ́lọ́ ń bá jẹ́ èèyàn Ìgbòho lè gbà lẹ́nu ẹ̀ wá wíṣíwíṣí wá fọ́ one nine two ẹ sà sówó ló ń dùn yìí àbówó London ẹ aráàlú òyìnbó Tajudeen Akọgun ní ẹ máa sẹ́ndì owó sóhun náà o fàkáǹtì ẹ ránṣẹ́ kábẹ́ gbé kọ́ àṣẹ́ndì o tí bá dé gbéyàn sick how can you open your mouth and say such a thing àwọn gbogbo owó tí ó yẹ kí àwọn aráàlú òyìnbó máa fi ṣe wá láàánú ilẹ̀ yorùbá ìgbòho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ló ń gbà ó ń kọwọ́ bọ̀ wọ́n lápò ni ó mọ̀ pé ó mọ phone number everybody ó wá pè wọ́n pé ẹsẹ̀ di owó sí mi tí ìbá pé làkàyè sá fún ẹ ọ̀gbẹ́ni gbogbo ẹ̀yàn ọmọ yorùbá èsì tó bá fún ẹ máa tó yẹ ẹ máa bá kọ sí comment tó bá jàdúrà ni ẹ máa ṣe tó bá dẹ̀ jẹ́ pé mi mọ̀ pé pèlú tọ́ sí èyí tó bá tọ́ sí ẹ máa ṣe sábẹ́ comment ẹ mọ̀ gbé èèyàn tó ti àwọn tó ti gbéṣẹ́ ẹ ní oyè dára ti gbé kí ló orúkọ ẹ Lady K Koiki Media àwọn tó ti gbé ti pọ̀ àwọn tó ti bà tiẹ̀ jẹ́ tẹ́yìn ti pọ̀ gan o Gani Adam ìyẹn láwọn ìyá onítíátà lọ́wọ́ náà máa ń ṣe àwa làjẹ àjẹ lóhùn àjẹ that was them get get brain problem <coughs> tí ẹ mọ fún ẹyẹ Gani Adam náà máa tó gba tiẹ̀ ladies and gentlemen eléyìí ò ṣe máa bá sọ̀rọ̀ ẹ má yọ waste time wa èmi kàn fẹ́ kó mọ̀ pé ìgbòho nìkan kọ́ ló dá wà gbòho láwọn ọmọ ẹ gbọ́ kí lorúkọ ẹ̀ òṣùpá ó léléyìí lọ́mọ ogun ó ti nú sàábé owó ìgbòho àbáwọ̀ ló ṣe ìgbòho májàsọ́lá ikú bàbá ẹrú ikú ó léléyìí lọ́mọ ogun ó tún ní sàábé àwọn sàábé ẹ̀ lórí tán jáde fún ẹ yẹn you, you i know you are you la blame yourself now pé kí mo dẹ̀ sọ̀rọ̀ sọmọkùnrin sí bó o bá níyàwó rẹ ó yẹ kó ti fi aṣọ àkísà kó ti fi mú ẹ lẹ́nu tó náà ju ẹ lẹ́nu kékeré kó ti yọra má àkísà kó ti ju ẹ lẹ́nu pé dáàdi wẹ́ẹ́ má tó sọ̀rọ̀ ilé ìmọ̀ ẹ̀ disgrace family yìí o ó lóun akọgun akọgun bo obìnrin ogun ní ọ̀jọ̀ akọgun ọgbẹ́ni ẹ ká gbàgbé ọ̀rọ̀ ilé ilé yóò ọ̀rọ̀ òòtà ọ̀rọ̀ òòtà ṣe ìgbọ̀n àmjọ́ popular ni because àwọn èèyàn lọ́wọ́ máa máa lọ wó orúkọ yẹn sìn ẹni tó fẹ́ ká ṣe náà nìyẹn ká máa pe òun sókè káyé máa gbọ́ orúkọ òun ẹ̀sà láéláyé ayé ò lè gbogbo ẹni bá ti ń dìtẹ̀ kì í tú ẹni bá ń dìtẹ̀ ẹ̀yin ò rẹ̀ ni ẹ̀rí ẹja sanra tára tó kù orí ẹja bó ṣe òun kò sanra tó kò lè tara bẹ́ẹ̀ dá ṣe òun <laughs>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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.